ẹ kú dédé àsìkò yìí o ṣàlàáfíà ni mo bá yín ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí fíìmù ìlẹ̀pa àkọ́kọ́ ta ni òṣèré tẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ìlẹ̀pa àkọ́kọ́ ẹ fi ìdáhùn yín sábẹ́ fídíò yìí kí ni ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí àti wípé kí ni èròǹgbà yín lórí fíìmù yìí ẹ ti àtẹ̀ránṣẹ́ yín sí abẹ́ fídíò yìí tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ tí à ń wá sórí YouTube channel wa rèé A rọ̀ yín kí ẹ subscribe sórí YouTube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ lórí fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. Ẹ ṣeun púpọ̀!